àárọ̀ gbogbo èèyàn olólùfẹ́ wa nílé lóko àti lẹ́yìn òde àkú ọdún àná mo kí wa lọ́kùnrin lóbìnrin ó lágbára ẹ sọ pé ó tójọ́ mẹ́ta ẹ má bínú pé ó tójọ́ mẹ́ta ẹ káàbọ̀ ẹ káàbọ̀ lórí ètò lónìí mi ò fẹ́ pẹ́ púpọ̀ ṣùgbọ́n tó bá máa gbà pé ká pẹ́ díẹ̀ náà kò sí problem kò sí wàhálà ẹ jẹ́ ká bá mi share ètò yìí ẹ jẹ́ ká ẹ bá mi share ètò yìí ọ̀pọ̀lọpọ̀ lè má tí ì gbọ́ ọ̀pọ̀lọpọ̀ dẹ̀ lè ti gbọ́ wípé ìkan lára àwọn gómìnà wálẹ̀ Yorùbá pàápàá ìkan lára àwọn tá a lè sọ pé ó nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá jù láàrin àwọn gómìnà wálẹ̀ Yorùbá hmm, tí bá sọ pé kan lára àwọn tó nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá jù lára àwọn gómìnà wa mo mú tí mò ń sọ tí gbogbo yín bá wò ó àfàìmọ̀ kó bàjẹ́ wípé ikú Yorùbá ni gómìnà Akérédolú kú hmm. ikú ilẹ̀ Yorùbá ó pẹ̀lú ikú tí gómìnà yìí kú gómìnà Akérédolú ó ti jẹun Ọlọ́run nípè láàárọ̀ yìí gọ́vùnà akérèdọ́lù is gone eh, kọ́lọ́n bá wa tẹ́ wọn sáfẹ́fẹ́ rí bẹ́ẹ̀ ni kọ́lọ́n bá wa tẹ́ wọn sáfẹ́fẹ́ bó tẹ̀ jẹ́ pé láti bí oṣù mélòó gan àwọn kan ti sọ pé àbó ti lọ àbó sì wà àbó ti kú àbó sì wà ṣùgbọ́n láàárọ̀ yìí wọ́n fi léde lórí ẹ̀rọ ayélujára ẹ̀ eh, governor gọ́vùnà akérèdọ́lù kọ́ o ó sì padà jẹ́ ọlọ́run nípè kọ́lọ́n bá wa túbọ̀ tẹ́ wọn sáfẹ́fẹ́ rere kó sì bá wa ah, dẹlẹ̀ fún wọn. ta ló ti ń pè láàárọ̀ yìí. hello. hello bá mi. ẹ káàárọ̀ mo wà lórí ètò. ẹ káàárọ̀ wọ́n ní akérè títí. mo wà lórí ètò báyìí náà mo wà lórí ètò báyìí. ètò báyìí náà gbọ́. a ní mo wà lórí ètò. gbẹ́ni nàbà akérè dolú gbẹ́ni nàbà a ní mo wà lórí ètò náà là ń sọ lọ́wọ́ lórí ètò báyìí mo wà lórí ètò báyìí sẹ́. ok ok ọ̀rọ̀ ọjọ́ ọmọ orí ètò ìwé kò sí kò sí ọjọ́ tó ń wọ̀. ó dà ẹ ṣe. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni broda mi mo kí yín bd àbí sísá dẹ̀ ni ẹ má bínú bd wọ́n ní we came to this world with nothing and we will go back with nothing Ìgbòho ṣá adéo akérèdọ́lù rip hmm. kọ́lùn bá wa túbọ̀ tẹ́wọ́n sáfẹ́fẹ́ rere ni ṣùgbọ́n lórí ikú tí akérèdọ́lù kú yìí tá a bá jọ fojú wò dáadáa mm, tá a bá jọ fojú wò dáadáa yorùbá sọ wípé tíkulé ò bá pa ni wọ́n ní tòde ò lè pa ni mi mọ̀ bóyá ọ̀rọ̀ mi yé yín gbogbo àwọn tábá wa mọ̀ nípa bọ́rọ̀ yìí ṣe ń lọ láti ilẹ̀ ẹ mọ ẹ mọ kí ló ṣẹlẹ̀ sí gọ́vùnà akérèdọ́lù mm, ẹ mọ tó ṣẹlẹ̀ sí olóògbé gọ́vùnà akérèdọ́lù akérèdọ́lù gẹ́gẹ́ bí ọmọ yorùbá àtàtà tí wọ́n jẹ́ ẹ́ nígbà tí fúlàní tí wọ́n bẹ̀rẹ̀ sí ní kó wàhálà wọn wá sílẹ̀ yorùbá tí wọ́n bẹ̀rẹ̀ sí ní gbé oríṣiríṣi òfin dìde tẹ́ ẹ̀ bá gbàgbé tẹ́ ẹ bá ṣe ìrántí fáwọn tó bá ṣì ní tó bá ṣì rántí dáadáa ẹ rántí pé gómìnà akérèdọ́lù ní kan gbòógì tó dúró tán nígbà yẹn wípé lá ilẹ̀ yorùbá kò ní tọwọ́ òun bàjẹ́ wípé sẹ́ fúlàní o àwọn ò ní fún wọn láàyè nílẹ̀ yorùbá kódà gọ́fúnà Akérédolú lọ́wọ́ kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àmọ̀tẹ́kùn lẹ̀ yorùbá wọn náà fẹ́ gba ilé yìí fúra Akérédolú ní láéláé kò jọ́ wọn ní kọ́ fún wọn nílẹ̀ Akérédolú ní kò possible because ó mú kí ni implication tó wà nínú ọ̀rọ̀ yẹn kódà lára àwọn tó jẹ́ gómìnà wa lẹ̀ yorùbá yìí mí pẹ̀lú àwọn tó máa gbógun ti Akérédolú. ṣùgbọ́n ibi tí mo wá mọ̀rọ̀ láàárọ̀ yìí ni pé ogun ilé ló kọ́kọ́ pa Akérédolú kógun tó lè ráyè wọnú inú inú ẹ kógun tó ráyè inú ayé ẹ ẹ má bínú ti wá fẹ́ dàbí ọ̀rọ̀ Mohbad ṣe àmọ̀ pé mi ò kì í ṣe bẹ́ẹ̀ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Mohbad ṣùgbọ́n ọ̀rọ̀ Akérédolú ó fẹ́ dàbí ọ̀rọ̀ Mohbad bẹ́ẹ̀ ni torí kò sí bá ṣe máa wá ìdí ikú Akérèdọ́lù tí ò ní ní ọwọ́ ilé nínú kò yé yín kò sí bá ṣe máa wọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ ikú tí Akérèdọ́lù kú yìí tí ò ní ní ọ̀rọ̀ ara ilé nínú ǹjẹ́ mọ̀ pé nígbà tí ní gbogbo oṣù tó kọjá gbogbo ọ̀sẹ̀ tá a ṣì tán yìí ọ̀sẹ̀ tó kọjá sọ̀hún ìyàwó gọ́fúnà Akérèdọ́lù wọ́n sì lọ ń gba wọ́n sì lọ ń ṣe ètò káàkiri ní kiri bọ́ ṣe máa gba kiri lọ́wọ́ àwọn èèyàn kí náà ti ń pè é ẹ má bínú. ìwọ tí ọkọ ẹ tó wà lórí ìlú láìsàn tó mọ̀ pé wà láàrin yóò kú ni yóò yè ni hmm? ó sì ń gba ó sì ń gba Christmas hampers káàkiri ẹ̀ ń gba Christmas hampers tí ọkọ yín wà lórí ìdùbúlẹ̀ àìsàn kódà èní gan mo tó mọ̀ pé ìyàwó Akérédolú ó lọ́jọ́ lórí ju Akérédolú lọ lóòótọ́ ìyẹn ń ṣe bàríà ìyẹn ń ṣe bàríà kọ́kọ́ ju ìyàwó lọ kí ìyàwó jọkọ lọ kò ń ṣe bàríà ẹ máa yẹn ó sì ń gba treatment wọ́n gbé Akérédolú lọ sí Germany some months ago ó dẹ̀ ń gba treatment ó dẹ̀ ti ń response sí treatment ní Germany. Hmm? gbà tó di bíi July bọ́n ṣe gbé wá padà nìyẹn pé kó wa máa gba treatment tó kù lọ ní ní ní Nàìjíríà kí ló fà á tó fi gbé Akérédolú wá sí Nàìjíríà máa sọ fún yín ṣe mọ̀ pé bí Akérédolú ṣe wà ní Germany yẹn àwọn aráàlú ti bẹ̀rẹ̀ sí ní fi ẹ̀wọ́ náà pé irọ́ o báwo la aláìsàn ṣe máa wà ní abroad tí ò dẹ̀ ní handover fún vice governor fún igbákejì ẹ̀ tó jẹ́ pé láti abroad ló máa lóun ti ń ṣèjọba lọ lọ́wọ́ àwọn aráàlú ti ń wọ́n ti ń bínú àwọn èèyàn ti ń sọ̀rọ̀ pàápàá lórí ẹ̀rọ ayélujára hmm? láti wá jẹ́ kí tí ìyàwó dẹ̀ ti mọ̀ pé tí Akérédolú bá padà wá sí Nàìjíríà ìjọba ó máa bọ́ lọ́wọ́ ẹ̀ ìjọba tó wàá fẹ́ kó bọ́ lọ́wọ́ ẹ̀ yẹn ṣé kó ti wá bọ́ lọ́wọ́ ẹ̀ báyìí àbí kó ti bọ́ lọ́wọ́ ẹ̀ first lady tó fẹ́ máa jẹ́ yẹn yẹn ìyàwó first lady tẹ́ fẹ́ máa jẹ́ yẹn ṣé ẹ tún máa jẹ́ first lady mò ń sìn àbí ẹ̀ ní jẹ mọ́ nígbà tọkọ yín ti padà kú báyìí hmm? nígbà tọkọ yín ti padà kú báyìí ṣé ṣì máa jẹ́ first lady lọ àbí ẹ̀ ní jẹ́ first lady mọ́ ká ní Akérèdọ́lù ṣì wà ní Germany ni tó ń gbà tọ́jú yẹn lọ kódà tó bá tí ipò yẹn bá máa bọ́ lọ́wọ́ ẹ̀ ẹ̀mí ẹ̀ ṣì lè wà láyé ẹni tí mi bá dẹ̀ ṣì wà láyé ó ṣì lè kúrò ní ipò gómìnà kó tún padà di president ohun tí ò yí ọ̀pọ̀lọpọ̀ nìyẹn àbí ta ló sọ pé Akérédolú lè kò lè di president ní nàìjíríà if at all ó sì lè di president tẹ́mi bá sì wà tó bá sì ní okun ẹ wo gọ́vùnà Akérédolú kó tó di ní nígbà tí ní last year ní last year ni o kọ́lọ̀ máa yẹ ká kọ́lọ̀ máa yẹ ká ṣìyàwó fẹ́ then mo sọ lẹ́ẹ̀kan pé tí ikú ilé ò bá ti pa ni tòde ò lè rí ni pa ẹ jẹ́ kí n fi fídíò kan hàn yín. fídíò tí mo fi hàn yìí last year April ni fídíò yìí àwọn tó bá rántí màá sọ fún yín ṣẹ̀rí gọ́vnà yẹn ní last year April níbi ọdún kan ká sọ pé bí ọdún kan àbọ̀ sẹ́yìn ok ẹ jẹ́ kí n play ẹ̀ fídíò ìdáhùn yìí ni ìgbà tí àwọn Fúlàní tó lọ attack ìlú Ọ̀wọ̀ ní church tó ń lọ attack yẹn ẹ bá mi pín ètò yẹn jọ ẹ bá mi ẹ dẹ̀ bá mi like ẹ̀ mo rí pé àwọn èèyàn ò rí notification ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwọn èèyàn ti ń wọlé ẹ ṣe ẹ ṣe now ní last year April ni Akérédolú sì lọ sí program yìí nígbà tí àwọn àwọn ọ̀wọ̀ victim àwọn táwọn Fúlàní pa tó lọ ṣàtakò àtàkì sí chọ́ọ̀chì cathedral yẹn tó pààyàn lọ bíi gbígbà tó ń pa ìṣinṣin gbà yẹn nígbà yẹn gọ́vùnà Akérédolú ló ń ṣe fídíò yìí fún wọn ẹ farabalẹ̀ kẹ́ wo fídíò yìí. ṣé ti rí bí Akérèdọ́lù ṣe wà active níbí báyìí bó ṣe wà very active. Hmm. <laughs> ikú àti ọ̀run apádi àwa fẹ́ràn rẹ̀ fún wa lágbára láti dúró ìfẹ́ tí wàá pẹni tá à ń pè ikú tó ń pẹni tó ń pè ni akérèdọ́lù tó ń bá wọn kan dárò lọ́dún tó kọjá òun náà ti wá lọ báyìí bóde ṣe máa rí fún gbogbo wa nìyẹn ìyẹn kò sí àní-àní ń bẹ gbogbo wa láti dágbádá ikú pé a máa lọ́njọ́ kan àsí ń bí tẹ́lẹ̀ ó dìgbà kan àsìkò wa tó la wá tásìkò bá tún tó àtúnmà kúrò hmm, so mi wá láti fi ikú yọ ẹnikẹ́ni mi wá láti fi ikú yọ ẹnikẹ́ni kódà wíwá tí mo wá lè ní láti wá sọ àwọn iṣẹ́ pàtàkì tí Akérèdọ́lù ṣe ni torí gbogbo gọ́fúnà nílẹ̀ Yorùbá tí gbogbo wọn bá dàbí Akérèdọ́lù a ní gọ́fúnà ju mẹ́fà àbí mẹ́jọ lọ nílẹ̀ Yorùbá ṣùgbọ́n tí gbogbo wọn bá dàbí Akérèdọ́lù bílẹ̀ Yorùbá ṣe rí lè ní ìkọlù ṣe máa rí ẹni tó bá ti wá rí pé ó fẹ́ ní ambition tó yàtọ̀ sí ti tiwọn tí wọ́n rí pé ó fẹ́ wà ní ọ̀dọ̀ aráàlú tó yẹ pé ìfẹ́ aráàlú ló wà lọ́kùn ẹ̀ ẹni yẹn lọ̀tá wọn. Hmm? ó dáa ìbá jẹ́ 500 hundred billion ní Akérèdọ́lù ní account ló ní Akérèdọ́lù kọ́ ló lówó yẹn mọ́ báyìí ìbá jẹ́ kí ni ká tún pè é kódà kó jẹ́ one trillion dollars lákèrèdọ́lù ní èwo ló lè nánú ẹ̀ mọ́ báyìí gbogbo ẹ̀yin tẹ́ máa ń gbé ìgbé ayé bẹ́ẹ̀ ni pé ẹ̀yin nìkan lẹ́ṣà náà dálé ayé fún hmm? ẹ̀yin nìkan náà dálé ayé fún ẹ̀ra mọ́tò ẹ̀lòmí ara mọ́tò hundred tó bá ń jáde escort bíi five hundred ló máa tẹ̀lé hmm? gbogbo ẹ̀ nítorí tó bá ti sùn tó bá ti yú tó bá ti lè lámọ́ ìjọ yẹn ló tán ẹ bá mi like program yẹn bá mi share níjọ́ tó bá ti lè díjú tó bá ti lè dá tó bá ti lè dá àlà fúnra ẹ mọ́ níjọ́ tó bá ti lè díjú ẹ tó lè dá àlà fúnra ẹ mọ́ gbà pé gbogbo tó ń sáré lé ń sìn gbogbo pé o fẹ́ fi ẹnìkan ṣe kinní kan o fẹ́ lo orí olórí o fẹ́ lo ẹsẹ̀ lẹ́sẹ̀ ó fẹ́ lu àwọn kan jìbìtì lẹ́ni níjọ́ tó bá ti lè díjú báyìí tó lè dá ojú yẹn là fúnra ẹ mọ́ gbà pé tiẹ̀ ti tán nìyẹn. Akérédolú ó ti wá ó ti jà ó ti lọ báyìí He died at the age of 67. Hmm? He died at the age of 67. Ìyàwó um, I think she's 70. Hmm? Nígbà táwọn Fúlàní tó ń kógun já ilẹ̀ Yorùbá lójú méjèèjì, tó ti ń gba ilẹ̀ Yorùbá, Akérédolú lára wọn tó dúró tán lẹ̀ yorùbá nígbà yẹn ni akérèdọ́lù wà tó bá jẹ́ pé àwọn gọ́vnà tó kù wọ́n so wọ́pọ̀ pẹ̀lú akérèdọ́lù ni ó ṣeéṣe ká má gbọ́ pé wọ́n ń jiyàn gbé lẹ̀ yorùbá mú káwọn fúlàní gbéyàn lẹ̀ yorùbá mú báyìí ṣùgbọ́n torí ẹlòmíì wọn ambition tẹlòmíì ní wípé à tó ń bá lọ support akérèdọ́lù àbí tó ń bá lọ tó ń bá lọ support àwọn ọmọ yorùbá òun mà nílè ṣe second tenure second tenure lẹ́lòmíì yín wá ṣakérèdọ́lù mọ̀ pé òun máa sáré lọ báyìí àbẹ ẹrù pákìrì lórí tó lọ yìí ẹrù pé ní ní plan ẹrù pé kò ní ní plan fún next year even plan fún next five years ó máa wà lọ́wọ́ Akérédolú ṣóun ló máa wá padà carry out plan yẹn àbẹ́lòmíì mo wo fídíò kan lánàá mo wo fídíò kan lánàá adé ah mi ò save fídíò yẹn ni ọ̀gbẹ́ni yẹn ó kọjá lọ ó wá rí ibi tí wọ́n ó rí ibi company kan tó ti ń tapó sí orí hmm? company kan tó ti ń tapó sí company yẹn gbà tó wọ bẹ̀ ó wá bẹ̀ sí ní oríṣiríṣi pósí oríṣiríṣi beautiful cups eh, coffin ó bẹ̀ sí ní rí wọn lóríṣiríṣi bó ṣe rán àwọn pósí yẹn ló bá ṣe rí àrí wọn kọ sold eléyìí eléyìí ò ṣe ọ̀rọ̀ aláwọ̀ <laughs> àbí ọ̀rọ̀ kìíní àbí fíìmù mo wo nínú fídíò lánàá ni ọ̀gbẹ́ni yẹn ó máa ń ṣe vlog káàkiri ni ó rí àwọn pósí yẹn eléyìí sold eléyìí sold eléyìí wọ́n ti tà eléyìí wọ́n ti tà eléyìí wọ́n ti tà pósítọ̀ ti tà bẹ́ẹ̀ tó fi hàn wá lánàá nínú fídíò yẹn á tó twenty tí mo rí ó wá débi kan wọn tí kò sold sí lára hmm? ó wá ń sọ nínú fídíò yẹn pé ẹni tó máa padà ra pósí yìí ó ṣeéṣe kó jẹ́ pé ó sì wà lórí ilẹ̀ báyìí tó sì ń sapá gangan pé àwa la wà ń bẹ̀ àwa la wà ń bẹ̀ bẹ́ẹ̀ dẹ̀ ló ṣe rí a sì máa ẹni tó máa lo pósí tà ń sọ yẹn a sì máa rìn lórí ilẹ̀ tó náà yìí máa sọ pé ẹ eh, do you know who I am do you know who I am kìnnìkan kìnnìkan who are you hmm? who are you do you know who I am gbogbo do you know who I am tẹ̀ ń ṣe lénìí tó bá wọn adijọ́ tó máa máa sùn tó bá nílè da ojú ẹ̀ là mọ́ ìjọ yẹn ni do you know who I am ẹ̀ tó parí ìjọ yẹn ni do you know who I am ẹ̀ ìjọ yẹn ló tán gbogbo pé ẹlòmíì tó bá rí tó bá rí ṣàbò pé àwọn occasion kan wà tó yẹ kí yẹn máa lọ jù tó jẹ́ pé àwa gẹ́gẹ́ bí èèyàn irú occasion báyìí occasion tí yẹn bá ti kú tá a bá ti ń sìnkú èèyàn ìbẹ̀lẹ̀ ẹ̀kọ́ pọ̀lọpọ̀ a máa lọ but a kì í fẹ́ lọ síbẹ̀ because when you go to places like that you have reflection of of pé ayé yìí kò tó nǹkan kan kò jẹ́ nǹkan kan á jẹ́ kó o mú ilé ayé níwọ̀nba á jẹ́ kó o mú ilé ayé ní pẹ̀lú ọwọ́ jẹ́jẹ́ a jẹ́ kó mú ilé ayé ní bíntín ṣùgbọ́n pọ̀lọpọ̀ èèyàn you know pàápàá àwọn tó ń tẹ̀ pé àwọn olóṣèlú wa pẹ̀lú àwọn àwọn politician ilẹ̀ Yorùbá àti politician Nàìjíríà wọ́n mú ilé ayé bẹ́ẹ̀ ni pé àwọn ẹ̀rí máa ń rò pé òun lòun lẹ̀mí ara òun nítorí tóun bá ti fẹ́ kóun kú lòun máa kú kò dẹ̀ rí bẹ́ẹ̀ <laughs> kò rí bẹ́ẹ̀ torí wọ́kọ́ ló dára ẹ̀ torí tẹ́lẹ̀ mi bàbá tó bá kí ń rò bẹ́ẹ̀ ni wọ́n ṣe wá múlé ayé tó ń fara ní àwọn èèyàn tó báyìí ní nàìjíríà kò yẹ kó rí bẹ́ẹ̀ tó bá pé ò máa wo ra ibe ni pé òun òun lòun ní ara òun ẹlòmíì àti máa máa wò pé tó nǹkan tó bá ṣe tìlẹ̀ ló ń gbé wàá mọ̀ pé kò débi ẹ̀mí nígbà tí nígbà tásìkò bá tó wàá mọ̀ pé ohun tó bá ṣe ilẹ̀ ló ohun tó bá tó bá ṣe tìlẹ̀ ló ń gbé wàá ra ẹ̀mí ó mi ṣé owó ni akérèdọ́lù ò ní láti fi láti fi redeem ẹ̀mí ara ẹ̀ láti fi ra ẹ̀mí ẹ̀ padà ṣé owó la máa ní kò sí bí ò ní personal fund yẹ government fund wà ní kàwọ́ akérèdọ́lù in billions tó lè fi sọ pé ó yá ẹ máa treat mi lọ ṣèbí Germany ló wà for how many months tẹ́lẹ̀ ṣé kò ní iye tó máa ná Germany ni hmm? ṣé kò ní iye tó máa ná Germany ni. Hmm? ọlọ́run wa tẹ akérèdọ́lù sí afẹ́fẹ́ rere á dẹ̀ bu burúkú kò wọn that's life my brother our politicians they think our, uh, they think they own our, uh, our their own breath without knowing the breath is un unreliable bẹ́ẹ̀ ni yàrá wọ́n ní ó ga ilé ayé asán ni o bá ń sá hmm. bàbá mi ọláwálé jíbọ́ náà wọ́n ní you are right bàbá mi wálé kújú ni wọ́n ní mi so rest in peace bẹ́ẹ̀ ni so rest in peace so ìyẹn báyẹn kọ́lọ̀n wa bí mo ṣe sọ síwájú kọ́lọ̀n wa dúró ti fámìlì wọn àwọn ọmọ torí tá a lè fi gbẹnu sọ wípé torí àwọn mo rí mo ti rí àwọn kọ́mẹ̀ntì kan àwọn reaction kan lórí Facebook lọ́ndà àwọn post kọ̀ọ̀kan táwọn kan sọ bẹ́ẹ̀ ni pé ìyàwó Akérèdọ́lù ó mọ̀ nípa ikú ẹ̀ ó ṣeéṣe kó rí bẹ́ẹ̀ ó dẹ̀ ṣeéṣe kó má rí bẹ́ẹ̀ torí táwọn Yorùbá rí wọn ò ní sọ kẹdẹ má gbàgbé wípé ìyàwó wọn ní ìyàwó bímọ fún ni kò ní kó má ṣekú pa ni o kò ní kó má ṣekú pa ni kọlọ má fi ẹ̀mí wa lé ẹni tó máa mẹmí wa lọ́wọ́ lọ ni bẹ́ẹ̀ ni torí mi ò Akérèdọlù tá a mọ̀ ní last year kò tí yẹ kí lóòótọ́ death is inevitable ikú ò dọ́jọ́ bẹ́ẹ̀ ni wọ́n máa sọ pé àrùn ò anybody ló lè kú at any time irú àwa igan lọ́nà bá sọ pé àsìkò tó déédéé ni ṣùgbọ́n àdúrà tá à ń gbà ni pé ká má fọjọ́ ọlọ́jọ́ lọ ká dẹ̀ gbohun tó dáa ṣe lórí ilẹ̀ torí àwọn ẹlòmíín wà tó ń sọ̀rọ̀ lórí ilẹ̀ lánàá àwọn náà sí mọ́ lórí ilẹ̀ lénìí wọn ò sí lórí ilẹ̀ mọ́ lénìí ẹ̀hẹ́n so kò sí pé bóyá so ṣùgbọ́n ẹlòmíín wà tó yẹ pé àsìkò ò tí ì tó ṣùgbọ́n torí pé torí àwọn tó wà ní sàkání àbí torí torí nǹkan kan tó wà ní tó ẹ̀ táwọn kan náà nífẹ̀ẹ́ sí táwọn kan náà fẹ́ gbà wọ́n á dẹ̀ kẹ́mi wọ́n á dẹ̀ kẹ́mi ẹ̀ kúrú hmm? kọ́lọ̀ má jẹ́ ká tẹ́ ní síkà kọ́lọ̀ má jẹ́ ká tẹ́ ní síkà ìyẹn lọ bá yẹn lára update tí mo fẹ́ ta ní ká wá fún wa láàárọ̀ nìyẹn bákan náà ẹ̀wẹ̀ mo ní fídíò ah, kan tí mo tún fẹ́ fi hàn wá tó bá ṣe é ṣe mo sì máa ṣe program rọ̀lẹ́ ṣùgbọ́n lè mo kàn ní kí n sáré ọṣẹ láàárọ̀ yìí ni mo sì máa fẹ́ ṣe program rọ̀lẹ́ kọ́lọ̀ fún mi ní orí ọ̀fẹ́ ehm, mo rí fídíò kan ní àná <laughs> ṣé fídíò náà wà tó sí mo rí àáfàá kan tó sọ wípé ah, ẹ jẹ́ kí n wo fídíò yẹn tí n bá rí á bẹ́tà kí n rí kí n play ẹ̀ fún yín hmm, kó má dàbẹ̀ pé wọ́n ní ẹnu ọlọ́rọ̀ lọ́rọ̀ ti máa ń dùn mò ń bọ̀ o ṣé kò ń ṣeré fún ìtí mo fi ń ṣe kínní ló wà mò ń bọ̀ o mò ń bọ̀ o. ẹ má bínú a kú àṣekù ọdún o gbogbo mo fẹ́ dúpẹ́ fẹ́fà kókó dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n kí mi fún ayẹyẹ ọjọ́ ìbí ní ìjẹta on the twenty five ọmọ ọmọ Christmas làwa náà <laughs> so mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín bí mi ti rí nǹkan mi ti rí nǹkan ọdún lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ àwọn tó kí wa àwọn tó pè mí àwọn tó tán kọ́mẹ̀ntì lórí post tí mo post ẹ ṣé mo dúpẹ́ ẹ lágbára Ọlọ́run ojú wa a máa túbọ̀ rọ̀dún láṣẹ Elédùmarè fídíò ah, yẹn ò sí mi báyìí orí fóònù tí mò ń lò ló máa wà kí ni mo fẹ́ sọ ni wípé mo rí tí àáfàá yẹn sọ wípé eh, <laughs> pé ẹ̀sìn eh, Islam ó kọ́ wọn wípé tíyàn bá sin pé tíyàn bá sin ẹ ṣé bàbá mi wálé kojú ni ẹ gan sa ó ní tíyàn bá sin ó ní àtọ̀dọ̀ ọlọ́run ni sísìn ti ń wá tíyẹn bá sín báyìí <coughs> pé àtọ̀dọ̀ ọlọ́run ni sísìn yẹn ti wá ó ní ṣùgbọ́n tíyẹn bá yán <sighs> ó ní yíyán yẹn àtọ̀dọ̀ èṣù ló ti wá ẹ́ ó ní àtọ̀dọ̀ èṣù ló ti wá ó dùn mí tí mi rí fídíò yẹn torí kò bá dùn lẹ́nu ẹni yẹn ju ẹnu mi lọ ah ok ok màá rí fídíò náà sìn màá rí fídíò náà sí mo ti rántí ibì kan tí mo ti rí lánàá ẹ má bínú ó ní àtọ̀dọ̀ èṣù ló ti ń wá <laughs> mo wá rí fídíò yẹn ẹ̀rín wá kọ́kọ́ pa mí mo wá ní irú irú irú àwọn èèyàn wo ṣé ó ní ṣé àwọn ilé ṣáà ṣó ṣe. wọ́n ní tẹ ẹ mi dún mo kàn ní kí n sọ́mọ́rọ̀ láàárọ̀ yìí ni <laughs> ẹ rí i pé àwọn tó máa ń pọ̀ àwọn kan ní clown àwọn clown pọ̀ ńlẹ̀ ọ̀pọ̀ ńlẹ̀ Yorùbá látara nǹkan tẹ́sìn ti sọ ẹlòmíì dà ẹ farabalẹ̀ kẹ́ gbọ́. tánàbí sọ fún wa nípa yíyan òní wípé tó ọba lágbára rẹ̀ mọ́jì ọ wà ní tó bá ti fẹ́ yan dá padà kọ́mọ̀ lè wà torí pé yíyan yẹn hmm. àrẹ́bílọ́dún èṣù ni ti máa ń wá jẹ. sínsín ni máa ń wá látọ̀dọ̀ Ọlọ́run. kábíyèsí lè dùn wáyé. tí ẹ yanu tí ẹ yan yàn án ọ̀dọ̀ èṣù tó bá wá wá kí wàá láṣẹ yìí tí mùsùlùmí ò ṣe nígbà tó bá fẹ́ yẹn ni wípé gẹ́bí hadithu Abu Sa'id al-Khudri tó wọ́n pé idha tasa'aba ahadukum falyumsik biyadihi ala fi kẹ́ni kọ̀ọ̀kan yín bá ti fẹ́ yẹn hmm. Ànábì sallallahu alaihi ó ní kẹ́ni kọ̀ọ̀kan yín ó yà dọ́wọ́ rẹ̀ bu ẹnu hmm. dọ́wọ́ nígbà tó fẹ́ yẹn ó nítorí pé tó bá ti lá ní. inna shaytana yadkhul. ba ẹnu rẹ̀ kó fọwọ́ bọ ẹnu àbíbílẹ̀ sùn wọ́n lè tó bá ti lè lá ah, wọ ẹnu ẹ nìyẹn. ọgbọ́dọ̀ kọ́ ba ẹnu mi nìyẹn. a kọ́ bá fọwọ́ tó kọ́ a lè lo iná inú ọwọ́ báyìí. Eh tó wá jẹ pé left lábẹ́ fi kọ́fà ẹnu hmm. bóyá wọ̀ tún wá bísí bóyá kẹ́nìkan hmm. so ẹ̀yìn ọwọ́ la lò <laughs> láti fi bu ẹnu ọwọ́ left ni wọ́n pé kọ́ da inú ọwọ́ báyìí bu ẹnu so ẹ̀yìn ọwọ́ la fi bu ẹnu wa. now ẹ má bínú ẹ má bínú pé mo rẹ́rìn ọ̀rọ̀ burúkú tòun tẹ̀rín náà ni um, lákọ̀ọ́kọ́ náà mo ti ṣàkíyèsí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà yìí lóòótọ́ kò yẹ ká máa dá wọn lóhùn ṣùgbọ́n ó tún yẹ ká máa dá wọn lóhùn kí ló fà tó fi yẹ ká máa dá wọn lóhùn torí àwọn tó ń gbọ́ wọn tán máa dẹ̀ rò pé òótọ́ náà ń sọ tán máa rò pé à ẹni yìí ó mọ ohun tó ń sọ bẹ́ẹ̀ kẹ̀rẹ́ òtú wọn ò mọ ohun tó ń sọ. àáfàá yìí sọ pé tíyẹn bá ti yan ó ní tíyẹn bá sín pé látọ̀dọ̀ ọlọ́run ló ti ń wá tíyẹn bá yan látọ̀dọ̀ èṣù tó bá ti wá yán báyìí tó bá ti lè fọwọ́ bọ ẹnu ẹ̀ báyìí à ó gbéṣù mi nìyẹn straight <laughs> now kí ló ń fà á tíyàn fi máa ń sín kí ló ń fà á tíyàn fi máa ń yán tiredness máa ń fà kíyàn kíyàn ló fẹ́ yán tiredness máa fà kíyàn yán nígbà míì tẹ́bí bá ń pààyàn àyàn á yán so wọ́n tún sọ yíyan di nǹkan bàbàrà àní problem tá a nílẹ̀ Yorùbá ni pé à ń fi culture oní culture a fi ń judge ara wa tradition àwọn ẹni ẹlẹ́ni meanwhile ṣe mọ̀ pé irú àwọn kan báyìí ó dàbí ó dàbí àwọn kọ̀ọ̀kan táwọn náà máa ń gbọ́ngbà táwa kékeré ni tó máa sọ fún yín pé ẹ tí eyín ọmọ bá yọ ẹ má ẹ má jù sórí páànù tẹ bá jù sórí páànù ẹ tálàǹgbà bá ti lè gbé eyín ò ní wù padà mọ́ ṣọ́rọ̀ mi yé yín tó máa sọ pé ẹ ẹ mọ̀ àwọn oríṣiríṣi fallacies kọ̀ọ̀kan nígbà tó pọ̀lọpọ̀ wá padà ń dàgbà a wá rí i pé gbogbo kíní yóò necessary gbogbo kíní yóò rí bó ṣe bó ṣe ń sọ yìí báwo ló ṣe máa ní tíyàn bá ti yán tó bá ti lè lanu yán èṣù kó sí ẹlẹ́nu ṣe mọ̀ pé ṣọ́rọ̀ yẹn mo kọ́ lọ dání ṣọ́rọ̀ yẹn ní sùúrù ṣọ́rọ̀ yẹn mú làkàyè dání kò make sense now ẹ wọn ní yín tí ẹ bá ti yán àtọ̀dọ̀ èṣù bó ti yẹ pé àṣetánì ló fẹ́ sọ kò ń ṣọ̀dọ̀ èṣù ẹ̀ clown ló pọ̀ jù nù wọn oní <laughs> tí bá ti yan bá ti lè yan bá ti lè lanu yan báyìí èṣù kó ṣe rẹ́nu nìyẹn ẹ kó ṣe rẹ́nu nìyẹn kí ló kí kí kí là bá débẹ̀ kí là bá débẹ̀ àtúgbọ̀dọ̀ yan mọ́ kẹ́ ẹ mọ̀ pé ẹ̀sìn tá à sọ yìí ẹ̀sìn táwọn èèyàn ń ṣe lénìí it's just a way to control the thinking faculty of people just to cage some people in, in some, in, in, in, into some limits. wọ́n fi ẹ̀sìn yẹn wọ́n fi cage àwọn kan sí limit nìkan ni so that you don't reason beyond that level now ẹ̀sìn sìn ló fẹ́ fi máa jọ̀jà ara wọn kò mọ̀ pé ẹ̀sìn sìn i mean yíyan is part of your health is part of is part of pé o n live dáadáa tó bá sin is either you are you are having fever you are having cold or one way or the other o ní látọ̀ lóòótọ́ gbogbo ohun tá à ń ṣe látọ̀dọ̀ Ọlọ́run ló ti wá okay but then does that mean pé tíyẹn bá ti wá yán does that mean pé èṣù ló ń fà tíyẹn fi ń yán àbí tó bá ti lè yán wàá gbéṣù mi ṣó ṣó nǹkan tó túmọ̀ sí nìyẹn ni. àní tó bá ṣeé ṣe fáwọn àwọn tó gbẹ̀sìn sórí yìí tó bá ṣeé ṣe fáwọn tó gbẹ̀sìn sórí yìí wọ́n á ní kíyẹn má máa sùn wọ́n lè ní tó bá ti sùn báyìí ṣèbọ̀tẹ̀ máa ń sọ pé báyìí ló ṣe gbọ́dọ̀ ṣe báyìí ló ṣe gbọ́dọ̀ jókòó báyìí ló ṣe gbọ́dọ̀ jẹun <clears throat> all those things are àwọn tó mú kíní yẹn kalẹ̀ wọ́n mú ka lóòótọ́ ó wà healthy pé tó bá fẹ́ yán kó fọwọ́ bo ẹnu especially when you are in public fọwọ́ bo ẹnu ó ó It a normal thing ó ó ṣe gbọ́ títí pé kí n fọwọ́ bo ẹnu but ó fọwọ́ bo ẹnu not because pé nǹkan kan fẹ́ èṣù eh, fẹ́ wọ ẹnu ẹ nígbà tó bá lanu ara nǹkan tó fi mú àwọn kíní yẹn kalẹ̀ ni wípé tó bá lanu tó tó tó yán tó fi ọwọ́ bo ẹnu any insect ló lè ló lè máa fò lásìkò yẹn kókó sí ẹlẹ́nu wàá tibẹ̀ wàá di aláìsàn míì but doesn't mean pé ṣù fẹ́ kó sí ẹlẹ́nu náà it doesn't mean pé àṣìtánì fẹ́ kó sí ẹlẹ́nu hmm? we must never forget him he was the only governor standing with us in Europe bẹ́ẹ̀ ni ọkẹ́ àwọn tó ṣe ń join program nìyẹn eh, YouTube òkú fún àyàn ní notification láàárọ̀ yìí ẹ má bínú so it doesn't mean pé èṣù ló fẹ́ kó sí ẹlẹ́nu kòkòrò kan lè máa fò eṣinṣin lè máa fò kó rí ẹni tó là kalẹ̀ kó o pé ah, àyèrè àdè kó ṣé ṣùwà ló kó ẹni lẹ́nu ṣé àṣìtánì ló kó ẹni lẹ́nu ni. so mo kàn ní ká sọ ọlọ́run lè jẹ́ káwọn àwọn muslim ẹgbẹ́ tabadẹ̀rí muslim ẹgbẹ́ wọn tó ná nírú belief báyìí it's just a it's just a fallacy it's just a lie it's just a lie wọ́n jẹ́ kí wọ́n kàn jẹ́ kẹ́ rí religion gẹ́gẹ́ bí nǹkan tí ẹ máa fi máa tètè máa lè lóòótọ́ some of these uh, doctrines when you follow them when when you follow some of these doctrines they make you live a good life Around àwọn doctrines tó wà nù eh, eh, Islam or ẹ̀sìn Christianity sọ pé má pààyàn má Moti, kò ń ṣe pé tó bá ti mọtí yẹn ò ṣe ẹlẹ́ṣẹ̀ mo ṣe máa sọ fáwọn èèyàn ò ń ṣe ẹlẹ́ṣẹ̀ tó bá mọtí ò anybody you are only killing yourself so to bá ní má mọtí is for your own good tó bá ní má fa sìgá it's for your own good kò ṣe pé òun ṣẹ̀sọ́ lọ́hùn kankan òun ṣẹ̀sọ́ lọ́hùn ara ẹ̀ ló ń ṣẹ̀ ara ẹ̀ ló ń bàjẹ́ but religion makes you to uh, think that tó bá ti ṣe àwọn nǹkan yẹn torí nǹkan yẹn tó bá ṣe yẹn ò ní wọnú náà i mean ò ní wọ paradise wàá wọnú náà ni tí ò dẹ̀ rí bẹ́ẹ̀ so we just have to be saying some of these things so mi ò fẹ́ gbà wá lákòókò láàárọ̀ mo sọ pé mi ò fẹ́ pẹ́ mo ṣe máa ṣe program bóyá nírọ̀lẹ́ la gbọ́rọ̀ lọ́hùn ó ní àwọn ètò kan tí mo ti nílẹ̀ tẹ́lẹ̀ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ yẹn ló ti máa sọ pé à kí ló ṣe ọ̀gbẹ́ni yìí àárí mọ́lẹ́ni jọ́ mẹ́ta yìí ṣé kò ṣe pé ọ̀gbẹ́ni ti gbàbọ̀dè àbọ̀ ti àbọ̀ ti àbọ̀ ti gbàrìbá <laughs> irọ́ àgbàrìbá a ò lè ní báwọn gbàrìbá láíláí torí kò sí owó tó máa fún olúwa ẹ̀ tó lè tó tó tó owó ẹ̀mí ẹnìkan lẹ̀ yorùbá kò sí mi irú náà kò sí in fact the whole of this world kò wọ́ọ̀tì láìfẹ́ nìkan péré kábàtú ọ̀sọ̀ pé wọn ò lè fún ẹ ní gbogbo ilé ayé yìí lórí ẹ̀mí àwọn èèyàn olúwẹ̀ tó ń pa so ìyẹn ló máa jẹ́ kí ìyẹn ni ìyẹn ni motivation wa wípé as long as tí ìwà burúkú bá ṣì ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá àrùn dákẹ́ di oní tèmi pé àyè àyè òkín sí ngbà míì bó ṣe máa ń wù nígbà míì kí n jáde ngbà míì ó lè ó ṣe pé kó tún ní other program tí mò ń ṣe lọ́wọ́ àbí nǹkan mi tí mò ń ṣe lọ́wọ́ tí ò fún tí ò fi àyè sílẹ̀ so mi ò ní fẹ́ pẹ́ láàárọ̀ yìí mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tájọ ṣètò láàárọ̀ yẹn ṣé mo dúpẹ́ kó tó dìgbà tá a sùn padà pàdé lágbára ọlọ́run bóyá nírọ̀lẹ́ ọlọ́run ò ní fi wá sílẹ̀ ọdún tá a wá ń wò wájú yìí ọdún ayọ̀ ló máa jẹ́ fún wa ẹ̀mí wa tó dẹ̀ ti rí tó ti rí ọjọ́ tó ní apàdà lópin ẹ̀ tó ní ká bá parọ́ fúnra wa àwọn kan sì máa bọ́dún yìí lọ o ṣùgbọ́n mo mọ̀ pé èmi àti èyí tẹ̀ ń wò mí ẹ̀ ní jẹ́ ìkànnù wọn a máa bá wọn fi ayọ̀ parí ọdún yìí láṣẹ Elédùmarè kó tó dìgbà tá a tún padà pàdé mo kí wa pé ó dàbọ̀.